tí ń júwe makumatun hayatul khams àwọn òpó ìṣẹ̀mí ayé márùn-ún ààbò tí ń bẹ fún ẹ̀mí ọmọnìyàn àti gbígbàbàrà dúkìá ẹni ìṣàpẹẹrẹ tẹ́sí ṣe fún àkàrí àti ọlátọ́nà ní fún ẹ̀sìn àkólé tẹ́sìn fi ń wo ìbí bẹ́ẹ̀ àti ìṣàmójútó ti ń bẹ fún dúkìá àwọn kan wọ̀nyí àyíkòye rẹ̀ jáde níbi àdéhùn yìí. táwọn onímọ̀ náà ń pè wọ́n alákẹ́sí rẹ̀ ní ìbámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run asọ́ọ̀dọ̀ lọ́wọ́ ààrẹ ìlọ́sẹ̀nà àwọn ọmọ lẹ́wọ̀n kan wọ́n di ọlọ́run ààrẹ wọ́n bá nàbì sọ̀dọ̀ lọ́wọ́ ààrẹ ó ní ọkùnrin kan wọ́n bá nàbì ó sì sọ fún àwọn ìpè ọ̀rọ̀ ìlọ́sẹ̀ ọlọ́run ìjà ẹni ìrọ́jòlò bóyá kí wọ́n bá mi yòrí ìdùn láti lọ láyé tí ń gbèrò láti mú dúkìá mi tó fẹ́ mú mi lówó láì jẹ́ sí pé mo fún un ìṣẹ́ ọlọ́ọ̀bá fọ́lá tó ọ̀pẹ́ ìmáàlà wọ́n sì fún lọ́wọ́ mi. ó tún tẹ̀síwájú pé àwọn àìjá nǹkan tẹ́lẹ̀ nìyí ó tún pọ̀ náà pé ń fẹ́ ń gba tí mo sì fún un tí bá bá mi ṣe sàǹfà lórí owó náà kọ́ iṣẹ́ náà bá sọ pé kọ́ tí mo bá ṣe fàǹfà. arákùnrin náà tún sọ fún ànábì pé àwọn àìtàn ìkọtẹ́lẹ́yìn ìránṣẹ́ láwọn tó bá ṣẹlẹ̀ pé wọ́n ẹni wọ́n parí kọ́ anábì sọ pé fẹ́ẹ́ntẹ̀ sẹ́yìd sẹ́yìd lọ́jọ́ nígbà náà ẹni àtijọ́ náà ni ọ́. ó tún ní àwọn ẹ̀jẹ̀ iná sáfúnà Muhammad sọ̀rọ̀ ní ìkọ̀tẹ́tù tí ń bá pa ọmọrin lójú ọ̀nà dídáàbòbò dúkìá mi. òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ lọ́nà fèsì pé fóònù ọ̀fìn náà ẹni tó kù látọwọ́ rẹ̀ ó tún di ọmọ náà olùkọ́ mi lọ́kùnrin lónìí hadithi nínú àwọn hadithi tó bàbà púpọ̀ tí ń ṣàlàyé ipò àwọn ṣòhádàrà níwájú ọlọ́ọ̀gbà nínú orin tánàlì sallallahu pé man qutila duna malihi fahuwa shahid ẹni tí wọ́n bá pa ní ìdáàbòbò dúkìá rẹ̀ ẹ̀rọ àjọyọ̀ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ó dáàbò àwọn ṣùhàdá ó sì sọ fún wa nípa wọn nínú wọn làbábí sallallahu alaihi wasallam sọ wípé المطعون شهيد ẹni bá kú sínú ẹ̀jà kárí àrùn ṣèyídì wọ́n ní ayíkù ṣèyíd ẹni iná tó pa ṣèyídì wọ́n ní marokóòrù ṣèyíd ẹni iná ọba ṣèyídì wọ́sọ́ọ̀hìbù nìhẹ́bù ṣèyíd ẹni nǹkan múlé mẹ́lẹ̀. ṣẹ̀hídìù bẹ́ẹ̀ lẹ́bí sallallahu alaihi wasallam sọ fún àpéwò wọ́n ní ìwọ́ọ̀sì fi sabilillah ẹni tí ń jagun sójú ọ̀nà náà bá ṣẹ̀hídìù ni wọ́n ní bẹ́ẹ̀. àwọn onímọ̀ ti ṣàlàyé fún wa nípa ìtumọ̀ ṣàhárà nínú tó sọ fún wa òun náà ní pé ṣèyí ti ń tàn pé wọ́n torí pé ládàá wọn mọ̀ṣúrù lẹ́wọ̀n ajẹ́rìí fún ládàá wọn gbogbo ọlọ́wọ́ san wọn lẹ́sàn. nínú rẹ̀ bákan náà òun ni pé ṣẹ́yìnbó màdínà ọmọ ìdàlọ́ wọ́n jẹ́rìí sí ipò wọn wọ́n rí ibi tí wọ́n dé sí lọ́dọ̀ ọlọ́wọ́ wọn lọ́dún tó wọn ní ṣẹ́yìnbó. bákan náà nínú tí àwọn abẹ́rẹ́ náà sọ náà ni pé wọ́n tún hùn ṣàhàdátù ikú wọn ìjẹ́rìí fún wọn nínú tó pa wọn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó wọn kú sínú rẹ̀ àti àlùbá tó pa wọn nígbà tí wọ́n kú. bákan náà nínú tí wọ́n fi pè wọ́n ní ṣàhàdá òun náà ni pé ọlọ́run ọmọdé ìkàtù ọlọ́run àti àwọn màláìkà rẹ̀ wọ́n máa jẹ́rìí fún wọn lórí ìgbàgbọ́ wọn àti ìgbọ́nà bá pàdé pẹ̀lú dáadáa. Ilé nínú kan tó fi pé òun ní ṣùhàdá. Lábàrá dáadáa, àwọn onímọ̀ ti glasifá ṣùhàdá sọ́nà mẹ́ta. Nínú àwọn ṣùhàdá làwọn tó jẹ́ sí pé wọ́n ní láàyè táyé. Ìdájọ́ wọn yàtọ̀ láyé bí wọ́n sì tún lẹ́sàn-án kìámà nínú wọn làwọn tó yá sí pé sísin wọn láyé òní máa yàtọ̀ ṣùgbọ́n wọ́n máa bẹ nípò àwọn tí ládàá wọn tí ó tóbi lọ́jọ́ kìá nínú wọn náà bákan náà làwọn tó yá sí pé wọ́n máa ní ládàá lórí àdéhọ́kà wọn lórí tí wọ́n kú lórí iwájú ọlọ́run náà táwọn sì ní wẹ̀ wọn bẹ́ẹ̀ sì ní fún wọn ní àwọn àwọn tí wọ́n kú sójú ọ̀nà náà padà tàyé ní. látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n kú sójú ọ̀nà náà lọ wọ́n máa ní ládá níwájú ọlọ́run. nígbà wọn láyé òjíṣẹ́ ọlọ́run wá sí nípa wọn pé ìtàlóhùn fíjì náà ẹsìn wọn pẹ̀lú ẹ̀jẹ̀ wọn torí ṣàhádà wọn. mọ̀tàbà ẹlẹ́ẹ̀kejì òun làwọn tábìlẹ́mì ìdáwọ̀ bí àlùmọ̀tọ̀rọ̀n àlùmọ̀tò ẹni tí ń lọ ọdún tó kú ẹni lé wọlé mọ́lẹ̀ ẹni tó láksidẹ́ǹtì tí ìbá ń ṣe pé náà tú ara rẹ̀ tí ò sí dáhùn àwọn olùkọ́ àwọn ẹgbẹ́ ṣùgbọ́n òun ní máa wà nípò olóòmù ọdún dáadáa lọ́jọ́ àpè àwọn ṣùgbọ́n òun sí déédéé gẹ́gẹ́ bí àwọn ẹni tó kú sí gbọ́nà náà ìdájọ́ rẹ̀ ní máa jẹ́ ìdájọ́ ẹni tó kú sójú ọ̀nà náà máa pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀ tí àlẹ́bí sọ fún apẹ́ tí alóhùn láàyè. àyàfi tí ń bẹ́ ń bẹ̀ ọ́ bẹ̀ ní pé ó pé irú ara bẹ́ẹ̀ pé ó jóná ẹ̀dẹ̀ àríyè tí ò sí fọwọ́ kàn á sì ṣe tàyà mọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn tó já pé wọ́n kú sáwọ́dọ̀ àwọn kò fọ́ọ̀rọ̀ nígbà tí gbogbo ọmọ ẹlẹgbẹ mẹtọ alẹ ọlọ́run ọdún pé wọn dìde lórí tí wọn kú lórí àwọn ọmọ ẹ̀tọ́ ń bẹ láàrin wọn kan jẹ àwọn ọmọ kú láàrin àkùfọ. àtẹ̀lé ẹni ẹ̀fọ́ dín bẹ́sìn ti bàbá ní islam ti fi gbélẹ̀ fún akóká mójútó mọ́ ẹ̀sìn wa bẹ́ẹ̀ náà ló bàbá akóká mójútó ẹ̀mí wa ẹ̀fọ́ nọ́ọ̀sì islam kúnra dúkìá kéré ẹ̀fọ́ náà gẹ́gẹ́ bí o ti kúnra làákàlẹ̀ kéré ẹ̀fọ́ làákùn ọlọ́run kọ̀ fún akáwọn ẹ̀mí kúrò káwọn àjẹjẹkújẹ tí ó mọ iye yẹn lórí bẹ́ẹ̀ ìsìlámù bá bàrà hifun nasab ìbí wa mọ̀lẹ́bí wa òun àti bí wa tààlà bí wa fún ká má ṣe zìnà àti bẹ́ẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ lábàárà rẹ̀ ìmáàmù ni wọ́n sọ pé àdìsí ẹ̀tọ́ ni nípa pé kí mùsùlùmí ó dínkù kó dáàbò bo dúkìá rẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ó ní àwọn kì í sọ̀rọ̀ rẹ̀ láti dínkù owó rẹ̀ àwọn màlìkíyà sọ pé òbúkátà ó dínkù ó dáàbò bo kan bẹ́ẹ̀ nípa jíjàjà ju kí wọ́n má mọ dúkìá ẹ̀ nígbà tí tẹ́ni ń bá ń béèrè ń bá kéré bóyá nǹkan kéékèèké ní béèrè bí aṣọ lóúnjẹ. àmọ́ ní mímọ̀ ní ìtàwọn tó mú òun tó lé lórí náà ní ẹ̀tọ́ ni bóyá ìgbà jáwọ́ nílé wa tá a bá láǹfààní àti pátápá torí kó wọn náà láti ọkàn láti pa ẹ̀. alimami làwùzáì ó ní àfojúwò rẹ̀ ó máa wà lábala wípé. تغيير المنكر ودفع الضرر èyí ó máa fojú wọn lábara wípé ṣé ká dáàbòbò ẹ̀mí àbí kákọ̀ lẹ́tì aburú ìmọ̀ dáàbòbò ẹ̀mí àti ìdáàbòbò aburú èmi ló ṣáájú ẹ̀mí ọ̀hún ṣáfẹ́ sọ pé ẹ̀tọ́ fún mùsùlùmí kọ̀ọ̀kan láti mọ òṣèṣì rẹ̀ pé fún láǹfààní àti kọ̀rẹ́tì wa burú tẹ́lẹ̀ fẹ́sẹ̀ tàbí òun níkápá láti dáàbò dúkìá rẹ̀ tí ṣùgbọ́n sì lè kan. àyọ̀rọ̀ gbogbo yìí wọ́n fi kún un pé yóò mọ bùkátà sí pọ̀ kí wọ́n lágbára láti dúró nípò òun pé mo fẹ́ kọ̀rẹ́tì aburú tí ò bá wá níbẹ̀ kí mùsùlùmí má fi ẹ̀mí rẹ̀ lóyún torí pé látọ̀ àdéhìn mẹ́rẹ̀ tànàbì sọ lọ́ fún olówó rẹ̀ kì í ṣe wájú ànábì sọ pé ní báàbí ìǹkàníyà ni bọ́ bá kápá láti má fún má fún. tó bá rí bẹ́ẹ̀ àdéhìn ìfìwọ́n wa létí wípé ìdáàbòbò dúkìá ẹni ìmójútó mọ̀lẹ́bí ẹni táwọn ẹbí sọ pé mọ̀ ó ti rà dúnà àìrí ìfọwọ́ ṣẹ̀yìn ẹni tí wọ́n bá ń pa abẹ́rẹ́ tó kú nígbà tí wọ́n ti ń dáàbò bo mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀là jẹ́nà ó sì rí lórí pé ó ti rà dúnà àìrí ìfọwọ́ ṣẹ̀yìn ẹni tí wọ́n bá pa bákan nígbà tí ń dáàbò bo dúkìá rẹ̀ ẹ̀là jẹ́nà tó bá rí bẹ́ẹ̀ ní láti gbìyànjú bá a bá ti kápá mu láti dáàbò bo dúkìá wa ẹlẹ́ẹ̀kejì bí n tẹ́ mo bá gbèrò bá ju tá a kápá lọ ká fún ẹlẹ́ẹ̀kẹta bá a bá kápá láti dáàbò bo dúkìá wa tá a sì fojú olówó hàn pẹ̀lú paná gbogbo rẹ̀ kásìbẹ́. ẹlẹ́ẹ̀kẹrin tàbí kàwọn tọ̀nà fún mùsùlùmí láti palẹ̀ mọ́ fún kíkánkàntàn aburú àti dídáàbòbò tọ́nà ọba fi ṣe àrísìkí fún kò lẹ́tọ̀ọ́ kájẹ́ni tí ó máa ṣe nǹkan ládàánù kò sì lẹ́tọ̀ọ́ kájẹ́ni tí ó máa ṣe gbọdẹmukẹ lórí àìkò ní dáàbòbò tọ́nà ọba fún lárísìkí lórí fún wa láti dá àbòbò tọ́lọ̀ ọba fún wa tó bẹ́ẹ̀ yẹn òjíṣẹ́ ọlọ́ba sallallahu alaihi wasallama ó rọ̀ wọ́n pé ká má fojú kéré gbogbo ẹni tó bá kú nígbà tí wọ́n pa tí wọ́n gba dúkìá lọ́wọ́ rẹ̀ yálà kò gbé fún wọn wọ́n tara rẹ̀ pa àbí ó ti gbé fún wọn wọ́n tún wá tara bẹ́ẹ̀ náà wọ́n tún pa ànábìyí ká wọn lọ wípé ìrọ̀ ẹ̀ ẹni ọlọ́run bá jẹ́rìí fúnpò rẹ̀ ni ẹni tí kíkú rẹ̀ jẹ́rìí fún ẹ̀san rẹ̀ ni ẹni tó jẹ́ sí pípa tí ń pò ní ń jẹ́rìí ipò ìwájú ọlọ́run ní tí àwọn onímọ̀ tó ní ṣàhádà nínú àwọn ẹ̀kọ́ tí àsìkò ọ̀nà hadithi náà òun náà lòun هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم وسبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك